لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين àtúnkí ẹ̀yin olùgbọ́wọ́ wọ̀nyí pé àdìjọ kó ojúmọ́ abáríkà jùmọ̀ aláàjẹká ṣèwúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò tí a pè ní alefik fidin lórí one zero oh one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ń bí ọ̀làdùnní bello olórúkọ mi o mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ bíi sheikh kọ́lọ́ǹkọ́ jẹ́ ká rí yín pẹ́ dáadáa lójúpọ̀nà ẹ̀sìn islam ẹ káàbọ̀ sórí ètò sà ẹ jẹ́ kí n kọ́kọ́ máa fi ìbéèrè lè ṣíde oníbèrè béèrè wọ́n ní ṣé ó tọ́ fún obìnrin mùsùlùmí kó jẹ́ pé iṣẹ́ aṣaralóge fún bíi obìnrin tó ẹ̀ṣẹ̀ fẹ́ lọ lé ọkọ ìyàwó ọ̀sìn gẹ́ ṣé ó tọ́ pé irú rẹ̀ lẹ́yìn ó ṣe níṣẹ́ àbí nǹkan míì tó tó farapẹ́ tó yẹ pé èèyàn máa ṣerú nǹkan báwọn lóge lọ́ṣọ̀ọ́ ṣé ó tọ́ fún mùsùlùmí aláọ̀kọ́nu ẹlẹ́ẹ̀kejì ó lè tó wá látọ̀dọ̀ ẹni tó ń jẹ́ Abdulkabir láti United Arab Emirates wọ́n ní tí ọkọ àti ìyàwó bá ti jọ gbà wípé iye tí òun ó fún ìyàwó ní sọ̀dà kìíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá jẹ́ pé nígbà tó yá ó pé agbára ọkùnrin ọ̀fẹ́ ká mọ́ ṣé ìgbàláyé ń bẹ fún irúfẹ́ ọkọ ọkùnrin àti ìyàwó bá ń láti tún jọ panupọ̀ pé ọ̀dà ìgbàtagbà rí ọ̀ka tó tó bá ń ọ̀dà tún mú un tó kéré sí tàkọ́kọ́ wa wọ́n ní ṣe ìgbàláyè rẹ̀ wà bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. kí obìnrin ó máa ṣiṣẹ́ abánisọ̀sọ́ fún àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ hmm. pàápàá jùlọ obìnrin tí ń lọ ilé ọkọ kò sí nínú tó burú lábẹ́ òfin ọlọ́ hmm. nítorí pé wíwọlé tí ọkọ tí ó wọlé tọ ìyàwó rẹ̀ nígbà àkọ́kọ́ tó hmm. yẹ kó rí ní rí ẹni tó rẹwà lọ́nà tó ṣe pé obìnrin yóò fi kún lójú kò tún ní máa wò ta lẹ́yìn ìgbà tó ti lélẹ́yìí nínú ilé máa. ṣùgbọ́n o àwọn àkíyèsí àwọn nǹkan tá a fẹ́ fi sọ̀sọ́n àwọn ọ̀gbọ́dọ̀ ta kò fi ọlọ́run nítorí tó má ti ta kò fi ọlọ́run ibi tí iṣẹ́ tí wọ́n ń ṣe tí ó ti ní ààyè nìyẹn. Hmm. nísìnyí báyìí ẹlẹ́nbàyàn sọ̀sọ̀ ẹ wá lọ gbé wíìgì sí lórí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run irun tó lọ́n fún kálukú ni ẹjọ́ wà lórí rẹ̀ hmm. ẹ lè bá dín lọ́nà tó ṣe pé irun yẹn báyà sùkú ni bóyá ìpàdé àdúrà ni hmm. bóyá ọ̀nà kan wọ́n bá dì sí lọ́nà tó ṣe pé masha allah la quwwata illa billah. ṣùgbọ́n pẹ̀lú mọ́jàmú kó wọn gbọ́dọ̀ fi irun kún rẹ̀ hmm. ọwọ́ bí ṣe mọ náà ni wọ́n bá dì tí wọ́n bá ṣe lóge. Hmm. bẹ́ẹ̀ ni ẹ lè lò láálì kẹ́ ẹ fi ṣe lọ́ṣọ̀ọ́ ṣùgbọ́n gbogbo nǹkan míì tó fẹ́ túmọ̀ sí bí ìgbà tá a fẹ́ yí nínú rẹ̀ lókun bàtọ́ pé ọkọ rẹ̀ lè fẹ́ soge fún kó lè bàa gbé oge yẹn àti ọ̀sán yẹn kó lè bàa gbé hàn kó sì ń tó burú nù lẹ́yìn wọ́n ní tí ọkọ àti ìyàwó bá ti jẹ́ pé ẹnu wọn kò lórí iye sọ̀dáàkì kan pé ńlọ wọn fún ìyàwó òun ṣùgbọ́n tó ṣe pé kó tó di pé ọjọ́ kò ọkọ yóò lágbára iye owó ma hmm. ṣé wọ́n tún lè tún tún ọ̀rọ̀ àsọyépọ̀ sí lọ́nà tó jẹ́ pé ní ti agbára ọkọ bàká ní ìsìn náà ní sọ̀dá kí ó padà jẹ́ kò sí ní tó burú bẹ́ẹ̀ hmm. ẹ̀tọ́ obìnrin ni tóbìnrin máa sọ pé òun dín ní nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. jazakumullahu khairan sheikh ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú wo omi wọ facebook ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa tí ẹ bá ti ń rí i kí ẹ máa láǹfààní àti ṣíà rẹ̀ kẹ́ ẹ tún máa fọ́lọ̀ rẹ̀ bákan náà kẹ́ ẹ tún máa láìkì ẹ̀ pẹ̀lú ọlọ́run yóò sì san kó wá wá ní ẹ̀sán lórí zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí alimọ olùnúfà tàǹbẹ lágbègbè àti jákèjádò ilẹ̀ nàìjíríà nìkan so fáwọn tó ń bẹ lókè òkun gbogbo plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni nọ́mbà tí. àwọn ará òkè òkun wọn lè máa lò ìyá ìpè ó ti ń ríra wọn o tọ ọlọrun yóò jẹ́ kí ọ máa já gerege ẹ kí ẹjẹ́ ń yẹ tẹ ń gan kí n fi wá ọgbọ́n kan dá sí torí ìpè plus two three four zero eight three two nine three eight nine six ẹ dákun àwa tí à ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí zero nine zero five one six four five four three eight àní láǹfààní àti mọ̀ mú àtẹ̀jíṣẹ́ ń bẹ̀ o orí nọ́mbà kejì ni kẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ yín sí ẹ̀ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu o kọ́ yín bí a ti ń pè yín. abdulhamid ọ̀sán ló gbé láti sọ mi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi dá lé lórí pé ẹnìkan mo kí nìkan tó ń jọka ẹnìkan wá sọ fún mi pé ìmọ̀ ká apá aṣọ sókè ó lè fẹ́ ó lè kọ́ dínà kí irun mi má jẹ́ ìtẹ̀wọ́gbà ẹ dàgbọ́n fẹ́ kí fa pẹ̀lú bí ẹ̀dọ́kọ̀ máa ṣe àlàyé lórí ilé. alhamdulilayi anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti jẹ́ ni tó ṣe pé yóò máa ká ṣòkòtò ká aṣọ sókè apá aṣọ sókè nígbà tá a máa ṣe sọlá hmm. ètò túmọ̀ sí pé àwọn ṣòkòtò wa wọ́n á má ṣe gùn tayọ kókósẹ̀. àbùkátà hmm. ah, láti máa kà nígbà tó bá pé láti pìlẹ̀ èmi náà dá tayọ ẹnu àlà hmm. so màá lè ṣe sọ láti mi láì jẹ́ pé mò ń ká sòkòtò kan hmm. apá ẹ̀wù nígbà kọjá ọrùn ọwọ́ sí tí apá ẹ̀wù ọwọ́ àjẹpọ̀ mu gbogbo ọwọ́ dẹ́dẹ́dẹ́ láì so eléyìí túmọ̀ sí pé àbùkátà ká máa kà ṣùgbọ́n tí ọba wa ṣẹlẹ̀ pé nìkan ka kò bá sọ láti rẹ̀ jẹ́ aleykum salaam wa rahmatulah ọkọ yín àti ìyá tí ń pè yìí. orúkọ mi ni bikura láti Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ ni pé tó bá ṣe ṣe bẹ́ẹ̀ pé ọmọ ìyá owó ní ọ̀rọ̀ bàbá ẹ̀. Mm-hmm. tí kò wá rí owó yẹn dá padà tí bàbá rẹ̀ fi kú. tí bàbá yẹn ló jẹ̀bi pé àwọn ọmọ tó bí ó pọ̀ tí ó jogun rẹ̀. Mm-hmm. báwo ni o ṣe fẹ́ sọ owó yẹn padà tí ìbá sì lágbára rẹ̀. láti sọ owó yẹn. alhamdulilayi ọmọ lè yáwó lọ́dọ̀ bàbá gẹ́gẹ́ bí bàbá náà sì lè yáwó lọ́dọ̀ ọmọ hmm. lè yá lọ́dọ̀ ìyá rẹ̀ ìyá náà lè yáwó lọ́dọ̀ ọmọ ṣùgbọ́n májẹ̀mú tó de òun náà ní pé ńgbà tá a bá yáwó lọ́dọ̀ ara wa a gbọ́dọ̀ kọ́lẹ̀. Hmm. ya ayyuhal ladhina amanu idha tadayantum bidaynin ila ajalin musamman faktubu ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ bá yá owó lórúkọ pẹ́ san títí ìgbà kan pàtó ẹ̀kọ́ lẹ̀ mm, mm, mm. nítorí pé kú ń bẹ àríyànjiyàn a sì máa ṣẹlẹ̀ ọ̀pọ̀ àìmọye ẹni tó yáwó lónìí tí ó di lọ́la tí ó sọ pé wọ́n yáwó lọ́dọ̀ rẹ̀ nítorí kírù rẹ̀ ọmọ bá ṣẹlẹ̀ kó sì má lọ jẹ́ pé ẹni tó yáni lówó kú àbáwá tá a yáwó kú ààrẹ ni tí ó lè sọ pàtó ṣé lágbájá ọyá tàmẹ̀dò lówó àbí ọ̀yá lówó ṣé tàmẹ̀dò yáwó lọ́dọ̀ lágbájá àbí ọ̀yáwó lọ́dọ̀ rẹ̀ àkọọ́lẹ̀ ìparọ́ hmm. torí ẹ̀ lọ́lọ́run sì ní kẹ́ kọ́lẹ̀ ọ̀dọ̀ bàbá mi mo ti yáwó sátùn wa ni bàbá àjọ́dọ̀ bàbá rẹ bàbá àjọ́dọ̀ màmá rẹ bàbá àjọ́dọ̀ ọkọ àbíyàwó rẹ ẹ kọ́lẹ̀ òfin ọlọ́run ọba nìyẹn. Hmm. ẹ wá ní bàbá tó yá wa lówó bàbá wa ti kú àwa tí bàbá sì bí a pé owó àwọn ìyàwó tí bàbá fi sáyé ńkọ́ hmm. àwọn náà jogún ọkọ wọn torí ẹ ẹ wá ní báwo láti sanwó ńgbà tí bàbá ti kú ẹ kọ́kọ́ jẹ́ kí ó dé tí gbọ́ gbogbo oníkàlùkù pé mo yáyé báyìí lọ́dọ̀ bàbá mi hmm. kó tó di pé bàbá wọn jọ bá ní pè hmm. so oníkàlùkù tí wàá mọ̀ pé ó jẹ bàbá lówó nìsí ìwọ lọ́wọ́ àmọ́ bó o ṣe san gbèsè tó jẹ bàbá rẹ fún gbogbo ẹni tí ó jogun bàbá rẹ tí bàbá rẹ fi sáyé ìwọ náà gbà pin tiẹ̀ ń bẹ̀ gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò rẹ náà gbà pin tiwọn ń bẹ̀ gbogbo àwọn mọ̀mọ́ yín àtàwọn ìyàwó bàbá yòókù gbogbo wọn náà gbà pin tiwọn náà ń bẹ̀ hmm. torí ẹ̀ bàbá kú ni ẹni tí ó jogun wọn ṣẹ́kù hmm. ẹnì kẹta jẹ lówó kú kò pé kí gbèsè náà kó ṣubú kú hmm. gbèsè ṣubú kú èèyàn san náà ni anabi sallallahu alayhi wa sallam ó sọ ń tọ́ dẹ́rù bá ní nípa gbèsè ó ní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mùmínì ò ní sẹ̀mí wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ ni nínú sàárè rẹ̀ kò ní ní ìtúsílẹ̀ ó dìgbà tí wọ́n bá tó san gbèsè o kọ́lọ̀ ń dákun ṣàánú wa. bàbá kú ẹni tó jẹ owó náà òun náà padà kú kóun lè bá a nísìmí nínú sàárè rẹ̀ kó gbìyànjú àti san gbèsè ń padà. bàbá sì ti lẹ́mìí pa san gbèsè tá a yá ọlọ́run máa ń ṣe rọrùn fún yàn láti rí san. yàtọ̀ sẹ́ni tí ò lẹ́mìí pò wọ́n san hmm. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìyí máa padà kó parun bá ru wọn ni hmm. bó ṣe wá náà àdìsí anábì sallallahu alaihi wa sallam hmm. inú ìjọ ìbùsùn. naam jazakumullahu khairan ìbéèrè eléyìí wá ọ wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan nílùú Madina ẹ̀ wọ́n á fi orúkọ wọn sí i wọ́n ní kẹ́ dákun kẹ́ bá wa ṣàlàyé nípa bí a ṣe wẹ̀ gúúsù nínú ẹ̀sìn Islam ìwà mọ bóyá. inṣàlá eléyìí ìbéèrè ti pọ̀ ń parẹ́. wọ́n ní bò láti máa wọ ìwẹ̀ jánábà. nítorí pé ẹnìkan ṣe péré njọ́ kan tá à ń ṣe dánilẹ́kọ̀ọ́. wípé tí ọba jẹ́ ọjọ́ júmọ̀ ni èèyàn bá jí sáyé lẹ́ni tó ní jánábà la hmm. èèyàn fẹ́ wẹ̀ jánábà èèyàn sì fẹ́ wẹ̀wẹ̀ júmọ̀ hmm. báwo láti ṣe ṣe wẹ̀ méjèèjì. àwọn adalóhùn pélé yìí ń bẹ nínú táwọn olùmọ̀ ń pè ní bí ìjọsìn ti ṣe máa ń wọnú ara wọn. Hmm. èyí tó túmọ̀ sí pé àwẹ̀ ìwẹ̀ ẹyọ kan pẹ̀lú àníyàn àwẹ̀ méjèèjì hmm. ọlọ́run ọba ó sì fi san wá lẹ́san pé méjèèjì láti wẹ̀. Hmm. àwa ṣàlàyé nínú dáhùn yẹn pé àníyàn á tó lẹ́sẹẹsẹ ni pé mo ń dà níyàn lọ́kàn mi ni o pé mo fẹ́ wẹ̀ ìwẹ̀ jánábà àti ti júmọ́à. yẹn ni pé júmọ́à ò ní síwájú ti jánábà. Hmm. torí pé nu gbogbo olùmọ̀ ẹ̀sìn islam kò lórí pé ọ̀ràn yẹn dandan ní jánábà hmm. ṣùgbọ́n nu wọn kò lórí pọ́nrán yẹn ní ti jùmọ̀à èyí tọ́jọ́ ràn yẹn tẹnu kò lé lórí un làníyàn rẹ̀ ọkọ̀ síwájú ọ̀wọ́ àfi ti jùmọ̀ àtẹ̀lé hmm. ẹnìkan wípé ńgbà tẹ sọ pé ìwẹ̀ ti jánábà lágbára ju ti jùmọ̀à lọ èyí ti jánábà tẹ lọ lágbàǹgà àmáwẹ̀ àmáwẹ̀ bó láti àṣì so o ti wá jẹ́ ká nípinnu nísìn pé pẹ̀lú gọ́ọ̀lọ̀ ìdánilẹ́kọ̀ọ́ hudan wa bushra eléyìí tí ti oṣù tí ń bọ̀ yìí pẹ̀lú gọ́ọ̀lọ̀ so yóò wáyé nípa nínú ẹ̀sìn islam hmm. eléyìí tó ṣe pé yóò ṣe àkójọpọ̀ gbogbo ntọ́jẹmọ́ ìwẹ̀ àti ntótó farapẹ̀ hmm. inshàlá ká má naam inshàlá ẹ salaamaleykum. salaam rahmatulah o kò ní ń pè ẹ ẹ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bí akẹ́yìn bá lọ sọ jíta mhm. tí nǹkan bá ṣe yàn àwọn olùsanra ní ìtọ́jú yẹn máa lọ ya scan wa mhm. so gbàtẹ́ẹ̀dẹ́ gẹ̀ẹ́sì máa ya scan ọjọ́ pọ́kùnrin lọ́ọ́ máa yà fún yàn so yẹn ní láti bọ́ ìgbáyà bí ìgbáyà níbi tó ń dán yàn yẹn ní láti bẹ́ẹ̀ láti ya scan yẹn tẹ́tẹ̀ ń bá yàrá scan yẹn kí ni ojú tìtì tí eh, bá a ṣe jẹ́ obìnrin bá a ṣe time planning tó wá jẹ́ obìnrin tó ti dàgbà mm-hmm. tí ò ti áìdọ́mà mm-hmm. tó tẹ́lẹ̀ yẹn wá ń gbàlérò láti yọ kí ni time planning yẹn kò táwọn láwọn ń bẹ̀rù pé káwọn máa lọ sí wálé fọ̀tún rẹ̀ làwọn ò fi lọ yọ títí tọ́nà bá kára tó ń tún wá fún láì yọ kí ni yẹn kò ìjẹsẹ nìyẹn ti tẹnu àbíkọ tẹnu lóyún ẹlẹ́kẹta ẹni tó bá tọ lérò kó di títọ bá fọn hello. ìbéèrè mi ẹlẹ́kẹ̀rin. Eh, hello. Ah, ah, ah, <laughs> hello. ọ̀hún ṣe kó ẹ di ẹrù rẹ jọ. <laughs> wọ́n ti tó lẹ́ẹ̀rí hello. <laughs> Eh, ìbéèrè yín ẹlẹ́kejì ẹ ní time planning àbí kílẹ̀ pé kíni òun. family planning. tọ́ ẹ eh, àtọ̀ ọ̀dà ìbéèrè wọn. kílẹ̀ ń bẹ̀rù. pé tó bá yọ ọkọ máa ṣe kíni. kíkọ́ ẹ̀ tọ́ra ènìyàn bá gbẹ́rọ̀ láti fẹ́ lọ yọ kíní yẹn kúrò ń bẹ̀. Mm-hmm sáwọn ní àwọn eh, bẹ̀rù láti fi rálẹ̀ fọkùnrin làwọn kì lọ yọ. naam naam naam eh, ẹ ọya ẹ bá eh, bẹ kú tí ọba yọ. ìjẹsẹ ènìyàn ti sẹnu àdúgbò sẹlọ. tọ ọ̀dà ó ti yé ìkẹta ẹ má béèrè kẹrin o. ìkẹ ọ̀dà ìkẹta ni pé ẹni tó bá ṣe àìdọ̀ tó ti wẹ̀ wẹ̀ àìdọ̀. bóyá ń gbà tó fẹ́ tó ṣe láti fi wí ìlọ wẹ̀ lẹ́yìn ìgbà tó bá jẹ̀sán láti ìfẹ́ ìtàn lálẹ́ wọ́n bá rí i pé òun tó rí ẹ̀jẹ̀ yẹn díẹ̀ ìjọsọ́mà tó rẹ̀ yẹn rẹ̀ ni àdójì tó máa bá sọ̀rọ̀ ìjọba alhamdulilayi ọkọ ni pé láwùjọ a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ kó jẹ́ pé àwọn nǹkan tí ó jẹ́ kí àti ṣẹ̀sìn wa kó rọrùn ó wà hmm. torí pé kò sí ìtumọ̀ fún pé aláǹsẹ̀ islam òfin ọlọ́run sì sọ pé kóbìnrin ó bo gbogbo ara rẹ̀ hmm. àárẹ̀ kan tí ó ti wàá tó ara rẹ̀ wá sí wọn ni kó máa bọ́ sókòtò ń sì ń bọ́ fọkùnrin lórí kíni wọn ní ọgbà abẹ́rẹ́ ni màláìka lọ fẹ́ bọ́ sókòtò fún un. so àárẹ̀ kan tí ò tó àárẹ̀ sí ọ wọn ní kó lọ rí dókítà dókítà ọkùnrin ni ó sì ní kó máa síkùn rẹ ní tó mọ́ ọ lọ sábẹ́ rẹ lórí kíni. Hmm. so eléyìí ò sínú pé à ń ṣe islam lọ́nà tí islam ní ká gbà sí o. o hmm. sì tún dìde o tún ti kó gbogbo ẹ̀wù rẹ wọ̀ o tún ti bojú borí àwọn máa rẹ́rìn-ín pé ẹ̀ gbogbo ní tó bá wà á pè wọ́n bọ́ so eléyìí kò dáa kò tí ì túmọ̀ sí pa rí islam wa ṣe bó ṣe tọ́ àti bó ti ṣe yẹ. Hmm. ó yẹ kó jẹ́ pa pèsè àwọn ilé ìtọ́jú aláàárẹ̀ eléyìí tó ṣe pé yóò tó wa hmm. yóò pọ̀ dáadáa lọ́nà tó yẹ pé báyìí ṣe ń ṣẹ̀sìn wa lójú ayé òun à ń tún ṣe ń kọ̀kọ̀ náà. Hmm. kò sí túmọ̀ fún pé torí kọkàn fẹ́ ya scan àti lọ sígbà yálẹ̀ fọkùnrin ọ̀nà àwọn ń fọwọ́ bí ilé ń dùn yín nù tó ń bùkátà kọ́ fọkàn ọ̀la bẹ̀wá náà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ sì fẹ́ súnmọ́ yóò máa kára ró ni yóò máa sá bí ẹni tí kúrú náà ń bẹ lára rẹ̀ hmm. ni yóò máa sá fọ́kọ. nígbà tí wọ́n sì ní kó sí àyà rẹ̀ lẹ̀ tán fọ́ tẹ ọ lọ́yàn tẹ ọ láyà kò sí nǹkan tó burú ń bẹ̀ lọ́dọ̀ tí so ọ yẹ kí kálukú tají káyé tanra wa dànù hmm. so gbogbo nǹkan tá a ṣe tí ìbò bíbò àṣírí ò wà fún mùsùlùmí bó ń ṣe ń ṣẹ̀sìn rẹ̀ yẹn kó jẹ́ pé bó ń ṣe ń ṣe gbangba náà ló dé kọ́kọ́ rẹ̀ eléyìí pàtàkì. àpèkẹ́ mọ̀ lọ sọ hospital o àti pé kẹ́ ẹ má lọ sọ spiritu tẹ́ni tí èsè mùsùlùmí dálẹ̀ hmm. àmọ́ tẹ́ ẹ bá débẹ̀ sọ fún pé mùsùlùmí là wà hmm. obìnrin lélẹ́yìí ẹ pé obìnrin tí ó tọ́jú rẹ̀ wá hmm. ọkùnrin là wà ẹ wọ́kùnrin tí ó gùn alábẹ́rẹ́ wá ìyá ṣe káwọn obìnrin náà tó wọn ti gàyà gàgàgà káwọn nọ́ọ̀sì ní gbọ́ abẹ́rẹ́ ń bì bàbá ẹ bọ́ sókòtò bàbá rẹ̀ ò ní kọ́ bọ́ sókòtò tó <laughs> ń torí pé ń gbádùn bàbá ẹ rí nǹkan mi. tó lẹ́yìn ìjábọ̀ ti ṣe jẹ́ mi. so wọ́n á ní ẹni tí planning òun náà jẹ mọ́ra tala kọ̀kọ́ so wọ́n ti bá a kan de ilé ọmọ rẹ̀ so kọ́ máa lọ jẹ́ kọ́kùnrin ni ó lọ sí gbogbo ara sí gbogbo òdì fún pé kí wọ́n máa yọ ohun tí wọ́n fi de ilé ọmọ rẹ̀ so ó wá fi kinní yẹn lẹ́nu ó fi bá bẹ́ẹ̀ kù sékèsè kọ́sẹ́lọ́n so kọ́sẹ́lọ́n Hmm. kò sẹ́lọ̀n rárá bó tilẹ̀ jẹ́ pé family planning tó lọ sí wọn bùkátà wádìí hmm. ṣé ẹ bó ṣe ṣe tọ́ àbí ọ̀tọ̀ hmm. eléyìí àìsí béèrè ń parẹ́ so ọ̀rọ̀ pé kọ́ mọ́ lọ sí di fọkùnrin sí ọkùnrin náà kọ́ ló dé tẹ́lẹ̀ so ńgbà tó wá jẹ́ pé àti tú ẹni ọ̀tọ̀ má ńgbà wọn bọ̀ dé kò burú àbí so gbogbo ẹ ló sì burú lábẹ́ òfin ọ̀lọ́ ọ̀lọ́fẹ̀ẹ́ dí fún ẹni ẹlẹ́ni ọkọ̀ bọ́ǹdì wọn láwọn ń di rọ́bà kan mọ́ǹdì so ọ̀hání ní ìsìn ìmánì so kàn má tu rọ́bà torí kàn má lọ hmm. fẹ̀dí fọ́kùn abẹ́rẹ́ nǹkan bá. Hmm, hmm. wọ́n ní táwọn bá ti wẹ hayob níbi àṣùbà àwọn sì ti ṣe sọ̀lá tó sọ̀rọ̀ ṣùgbọ́n ìgbà tó di ìṣá àwọn bá tún rẹ́jẹ̀ kéékèèké tó bá pé àmì téèyàn máa rí téèyàn máa fi mà wípé nǹkan oṣù ti dá lọ ní kẹrí kẹ tó wẹ̀ bí omi funfun tí má dàbí omi ẹ̀fun tí hmm. máa ń jáde lára obìnrin nígbà tó bá ṣe nǹkan oṣù rẹ̀ tán lọ́lọ́run kádàrà pé kẹrí so gbogbo tó bá jáde lẹ́yìn rẹ̀ má kà á kún kàkà mọ́ hmm. àmọ́ tó bá pé gbígbẹ fúrúfúrú ni abẹ́gbẹ hmm. gbogbo ibi tẹ́jẹ̀ ń gbà jáde ẹ kìkì sábọ̀ ẹ kò wú tutù bọ̀ ẹ rí i pé kò sí nǹkan kan tó jẹ̀jẹ̀ máa ń bẹ̀ ọjọ́ tẹ̀sí máa fi ṣe nǹkan oṣù ti pé so lẹ́ẹ̀ fi lọ́ọ́ wẹ̀ lẹ́ẹ̀ fi ń sin lọ́hùn so gbogbo tó bá wá lẹ́yìn rẹ̀ náà ẹ̀ ní kàkún ẹ̀ ní kàkún nítorí pé tí obìnrin bá parí nǹkan oṣù hmm. lọ́pọ̀lọpọ̀ gbà àwọn omi ìdọ̀tí tún máa ń jáde hmm. so àwọn omi aláwọ̀ kùnkùn máa di yọ́ máa jáde lára rẹ̀ Aisha radiyallahu anha ó ní gbogbo àwọn nǹkan yẹn tó bá jáde lẹ́yìn ìgbà tí nǹkan oṣù bá ti dájú pọ̀ dá àwọn ẹ̀ka kún kankan hmm. ah. hello. salaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ ibi ẹtí ń pè yìí. náà abdulwasi ló pẹ̀lẹ́ láti láti dubai. naam à ń gbọ́ yín. máa mú kí àwọn ṣèjì ọlọ́àbá lọ́ra ẹ̀mí wọn ọlọ́àbá ṣe àtúntà ìfàkì. àmín àmín. ẹ ẹ ẹ ìfọwọ́n kan ní wọ́n di ìkan ní ẹ̀dọ̀ wa mi tó bá ń ṣètò láti ṣubú ó máa ń ṣe wíṣírì ní lásìràkà bíi ìbára ìgbòho tìyẹn tabati rìkù tabati dèmí lásìràkà kejì ní ìjọba ti ṣubú yìí sábà ìdáwọ́ bẹ jìbì sábà fẹ́ lọ sí nǹkan lẹ̀ ó bá wá sí wọ́n sókè wá sí aláwọ̀mọ dínà tí mo náà dé yìí wá sí iná tí mo náà fẹ́ èsì yẹn ẹ̀jẹ̀ ṣé ó tọ́ nínú ẹ̀sìn alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni wípé nínú Islam ẹ̀tọ́ wo ni ojúṣe àjùbọ́ àlàmà ẹ̀sìn wọ́n bá fẹ́ kọ́lé wọ́n fẹ́ ṣe foundation ẹ̀mọ́ nínú àṣà Yorùbá ń sìn wọ́n lè ní bí ẹ̀dùn tó ń ọ̀dẹ̀ máa ṣe àwọn tó kọ́ sí ilé eré làádé sí eré rẹ̀ kí ìnáwó ìyanu bá ń gbé kalẹ̀ fún wa kí ìjọba fẹ́ pọ́ ní ìtò kàkà àti ẹ̀bùn ìjọkan sí ilé eré wà sí ọ̀sẹ̀ òkèdè ọ̀fẹ́ lórí rẹ̀ sàwọn àwọn kan sílẹ̀. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àkọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni ìmáàmù yín tó bá ti sọ̀látù sọ̀bì ní ìgbà tẹ́ bá wà ní rákà ẹlẹ́ẹ̀kejì hmm. tẹ́ bá ṣe rùkú tẹ́ gbórí sókè láti rùkú ó máa ń gbọ́wọ́ sókè ṣàdúà eléyàn ni alqunut alqunut yẹn lọ́dọ̀ àwọn màlìkíyà á máa ṣe ní gbogbo sọ̀látù subh hmm. ní àgbọ́yé tiwọn hmm. lọ́dọ̀ àwọn fuqaha omi àwọn sọpá àníṣe malikiya àti shafi'iya wọn láṣẹ kunut lọ́dọ̀ imaamu ahmed ń sọpá àníṣe kunut àyàfi tí àrélù àbí àjálù àbí àmìwò àbádànwò bá ṣẹlẹ̀ kọ́lọ̀ má jàre. so ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Malik àwọn sọ pé anabi sallallahu alaihi wasallam ó ń bá kùnú tu lọ lọ́lọ́gbọ̀nrán gàdán kò sì dádó tó fi kú láyé. so ṣùgbọ́n ìtọ́ dọ́gba nípa anabi ṣe lóṣù kan dádó mm. kò ṣe má lẹ́yìn rẹ̀ so ṣùgbọ́n táàrẹ lu àbájálù tó bá ṣẹlẹ̀ á máa ṣe torí pé ọwọ́ ọgbà táwọn àbí fi ṣe náà ìwádìí fi hàn wá pé ìṣẹ̀lẹ̀ burúkú ló ṣẹlẹ̀ hmm. làwọn àbí fi ṣe hmm. ìdí nu tá a fi sọ pé nínú sunna àní ṣe àfi tí ààrẹ lu àbájálù bá ṣẹlẹ̀. Hmm. àwọn èèyàn wá ń ṣèbéèrè pé lápèjúwe irú ìgbà tí covid nineteen eh, yẹn tó eh, eh. gbayé àjàkálẹ̀ àrùn so kí ló dé tà ṣe kùnúùtù so ìwádìí tún fi hàn nípa àwọn sàhábà àjàkálẹ̀ àrùn oríṣiríṣi àwọn àmì ó ṣẹlẹ̀ láyé wọn hmm. léyìí tó ní í ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn hmm. wọn àti torí rẹ̀ ṣe kùnọ́ọ̀tù hmm. nítorí pé kì í ṣe pé bá gbárí bákan ṣe sọ fún wa láàmú ṣẹ̀sìn bófin bá ti ṣe fi hàn wá làwa ń ṣẹ̀sìn nítorí pé kullu khayrin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf gbogbo oore ń bẹ nínú títẹ̀lé ojú ọ̀nà àwọn ẹni tó síwájú wa gbogbo aburú gbogbo àìdá lójú ọ̀nà àwọn ẹni tó gbẹ̀yìn tó nítorí de eléyìí ẹ̀sìn umirna bilittiba wa nuhina anil ibtida wọ́n pa wá láṣẹ ká máa tẹ̀lé ojú pàna àwọn sọ̀hábà tí wọ́n tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n sì kọ̀ fún wa láti jìnnà sí àdàdálẹ̀ àdàdálẹ̀ ó dùn kí gbọ́ngbọ́n kan sí kọ́ dàbí oyin bí hmm. máa korò jọjọ ni bí wọ́ lẹ́nu gbogbo ẹni tó fẹ́ sẹ́sìn. Hmm. so èyí tó sì jẹ́ ọ̀nà náà ni sunna kò bá korò lẹ́nu aládàdálẹ̀ kọjá pé ìwọ ni lẹ́nu ẹni tó fẹ́ takuta nábì ó hmm. dùn ó joyin lọ lẹ́nu ẹni tó fẹ́ ṣoríire hmm. torí ọlọ́run dákun fi ìtẹ̀lé súnà rọ̀ àwa lọ́rùn. ní Imaratil Arabiyya al-Muttahida tẹ́ ń ti ń pè ìyẹn Dubai madhab táwọn máa ń tẹ̀lé ni madhab imam Malik hmm. torí de eléyìí imam yìí tẹ̀lé ti ń ṣe kunut yẹn ní ti imam Malik sọ ní tẹ̀lé hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ gẹ̀dẹ̀ náà ni kunut lọ́dọ̀ Malikiya náà torí pé sọ pé tí imam bá filẹ̀ àwọn amámù ọ̀gbọ́dọ̀ ṣe wọ́n sì sọ pé tí imam gan bá gbàgbé láti ṣe kunut kò gbọ́dọ̀ ṣe sùjúdù sáhùn torí ẹ̀ wọ́n mm. túmọ̀ sí pọ́rọ̀ gẹ̀dẹ̀ ni mm. tòótọ́ ń tààyò àdáṣe ẹ wàá máa lura ẹ mọ́ṣáláṣí pé ah, àtijọ́ tá à ń ti ń àwọn bàbá wọ́n máa ń ṣe kùnúùt torí pé bàbá wa mọ́ṣáláṣí láàárọ̀ yìí wọ́n á ní kó síwájú wa ó ṣe kùnúùt irú kéwì wo ni wọ́n ké. so <laughs> màlìkíyà tó ní o ṣe gan-an àwọn gan sọ pọ́rọ̀ gẹ̀dẹ̀ ni kò tó ń tààyò àdáṣe lẹ́yìn ìjọba ó ṣe jẹ́ ṣùgbọ́n ìmáàmù torí málìkù sọ pé àní ṣe kùnú tù ká gbóhùn sókè mm. jẹ́jẹ́ láṣẹ sọ nígbà tí òun sì fẹ́ ṣe kùnú tù ó gbóhùn sókè kò sí ọ̀dọ̀ màlìkì àjẹpọ̀rọ̀ tó sọ̀hún á máa wá nu tíra ní àní rí mm. so eléyàn ni wọ́n ń pè ní atalfiq alfarig mm. ká máa mọ́rọ̀ kan ká lẹ̀ mọ́rọ̀ mi eléyìí tí ò ní tùmọ̀ tó rà ní rẹni tó sọ̀rọ̀ ẹ̀ rí so eléyìí túmọ̀ sí pé fíkì òun bùkátà farabalẹ̀ wọ́n sì ń bùkátà gbọ́yé eléyìí tó péye kéèyàn tó di pé ọ̀ máa lò. Hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n. ní tá fẹ́ fi èlé ilé sọlẹ̀ hmm. so bó láti máa ṣe ní Islam torí pé àwọn Yorùbá táwọn bá fẹ́ fi èlé ilé sọlẹ̀ àwọn lè doyin lẹ̀ pé kí lè máa dùn àwọn lè da ìrèké lẹ̀ pé kí lè sá máa dùn dúndùn dúndùn là ń bá ń lé olóyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́yìn mọ̀ pé Islam ẹ̀ sẹ̀ bọ̀ hmm. islam yìí sì ṣe àṣà kan tí ò ní tuma so anabi kọ́lé àríkọ́ anabi sọ̀rọ̀ àṣọ là ń kọyìn kan lé àbí Hmm. àwọn sọ̀hábà náà kọ́lé àrí kí wọ́n kóyin kan hmm. lè àfi ṣúgà àwọn àṣẹlẹ̀ máa kóyin lè àṣẹlẹ̀ máa kán ṣúgà lẹ̀ hmm. ó ti tó ipe ń tọ́tẹ́ fẹ́ fèlè lé sọlẹ̀ kan sọ pé bísímìlà bẹ́ẹ̀ bísímìlà àwọn èso bísímìlà sí kankan àfi kọ́ ládùn kó lóyin kálíbárì kọ́ pọ̀ nbẹ ó tó bá wọn wà lọ máa rí tíra kan mọ́lẹ̀ ilé ògbìnà mọ́ lórí ni tó <laughs> ń lọ rí àdó mọ́lẹ̀ ń lọ rí ẹnìkan àní ẹnìkan gbà tí wàhálà kan ṣẹlẹ̀ wọ́n á ní agboolé àwọn òtòrò kí ló dé wọ́n là fà lóhùn agboolé àwọn òtòrò wọn á ní kí ló dé ó ní àwọn ọmọ táwọn baba ńlá rí ìmọ̀lẹ́ pé abá àfààní wọn náà babaláwo náà ni wọn náà ń ṣiṣẹ́ awo ó yẹ kó ọmọ táwọn baba ńlá rẹ rí ìmọ̀lẹ́ tí òjé lè yín ó tòrò. torí ẹ bísímìlá wọn ò sì ní fi bẹ̀rẹ̀ lé kí ló hmm. di pé kò tòrò ńjọ kan hmm. lẹ́yìn ìjà bó ti ṣe jẹ́. hello. asalaamualeykum. waaleykum hmm. salaam wa rahmatulahi wa barakatuhu ọba ìbéèrè yín o. ìbéèrè mi àkọ́kọ́ ǹjẹ́ òdodo ni pé ó ti wà lákọọ́lẹ̀ ọ̀dáàjẹ́ àti ńdáàjẹ́ síwájú kan tó fẹ́mi ṣu alára ní ìbéèrè àkọ́kọ́ bàbá wa rí bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn àdámọ̀ kan ń bẹ tí àdúrà ò lè yí nínú tẹ̀lé ọmọ Yorùbá nínú sàrí àfihàn ẹ̀kejì gẹ́gẹ́ lápẹẹrẹ pátó òbí mi nílé kan nílé ti front left cut méjì wọ́n á fẹ́ yọ̀ǹda ẹyọ̀kan fún mi ìlànà wo ni Islam gbà láàyè pé ká fi sílànà ara wa torí ọjọ́ iwájú àkọ́kọ́ ni pé wọ́n ní sódodo ni pé nta jẹ àti nta jẹ ó ti wà lákọọ́lẹ̀ ẹ̀ máa ń ṣe méjì ń pé lè kéé ṣe mùsùlùmí mà. ẹnikẹ́ni tí ò bá ti gba kádàrà gbọ́ kọ́ gbàgbé ó ti kúrò nínú agbo ẹ̀sìn Islam aburada hmm. ẹ̀sìn Islam ó ti kúrò lórí rẹ̀ hmm. nítorí pé ara àgbàgbọ́ òdodo tí ò sí máa gbà òun náà ní ká gba kádàrà gbọ́. Mm. èyí wá sí pé ní tí ó sèyìn àti ní tẹ́sí kọ́lọ́run tó da yín lásán lọ́lọ́run ti kọ́ kó tó dá sánmà àti ilẹ̀ àti gbogbo nǹkan bí khamsina alfasana pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ẹgbẹ̀rún ọdún hmm. lọ́lọ́run ọba ti kọ́ lẹ̀. ṣé o kí á ní hmm. kò sí tuntun lọ́dọ̀ ọ̀lọ́ hmm. so ní tí ó ṣe wá àti ní tá a ṣe tásìkò bá tó yóò ṣe kálukú. so ẹ wá ní sí nǹkan kan bẹ́ẹ̀ nù gbèsè ayé ọmọ Yorùbá tí kàdára ò lè yí bóyá bóyá hàn wọn lọ́yọ̀ ẹ <laughs> gbogbo èèyàn náà ni kò sí nǹkan kan nínú ìgbésí ayé ọmọ èèyàn hmm. tó yẹ pé téèyàn bá ń bẹ lọ hmm. tó bá jẹ́ àìda èèyàn wá ń tọrọ pé tó bá kọ àìda lọ́lọ́ nǹkan fún yàn kọ́kọ́ dáadáa fún yàn aláàánú lọ́lọ́ tó hmm. ọlọ́run lè fàdó àyè padà torí pé anabi sallallahu alaihi wasallam ó sọ pé la yaruddul qadara illa du'a kò sí nǹkan kan tó lè yí kádàrá padà fàdó à so kádàrá wò lẹ́yìn fẹ́ yí padà sẹ́ẹ̀ má ni sẹ́ẹ̀ hmm. má kí lẹ́yìn má san kọ fún yẹ́ ẹ̀ má so ṣùgbọ́n èèyàn máa bẹ lọ́n táburú bá ń bẹ nu tọ́lọ́ ń kọ fún mi táyidá bá wà ń bẹ ọlọ́run dákun pa mi sọ di dáadáa lẹ́yìn ìjẹ́bù sílẹ̀. wọ́n ní tí bàbá wa bá ní plọ́ọ̀tì méjì tó fẹ́ bùn wa lọ́kàn hmm. ọ̀nà wo lágbègbà tí òfin ní dẹjọ́ ọjọ́ iwájú hmm. sẹ́yìn nìkan bàbá bí Hmm. gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ṣe sọ bọ́kàn hmm. nínú àwọn sàhábà náà ni Bashir baba Nu'man hmm. wọ́n láwọn bọ́ ọmọ àwọn Bashir àwọn bọ́ ọmọ àwọn Nu'man yìí báyìí àwọn bùn lẹ́rú àwọn sì ń fẹ́ ká nàbì ọ̀jẹ̀ rè sí anabi ni akulla waladika wahabtahu mithla hadha ṣé gbogbo àwọn ọmọ rẹ náà ló bùn nírú eléyìí ó ní rárá o ah, ni a má pè mí jẹ́rìí sábòsì ẹ má pè mí jẹ́rìí ṣàbòsí so ẹ má gba bàbá yín náà láàyè láti ṣàbòsí hmm. torí ìwọ wọn fẹ́ bùn hmm. wọn ò ní sòótọ́ fún bàbá rẹ̀ hmm. so wọ́n sòótọ́ fún bàbá mi níta fẹ́ bò mí èmi nìkan kọ́ lẹ ẹ pin kọ́ kárí tí ọba ti ní kárí ẹ jẹ́ á máa wò pẹ́yìn lẹ nìkan yín kí bàbá tó kú ẹ má gbèsè. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six asalaamualeykum. aleykum salaam ibo lẹ ti ń pè o. ẹ jọ ẹlẹ́yà ló ń pè láti Ìbàdàn. sọ kí ni ìbéèrè yín. ẹ jọ mo fẹ́ bèèrè pé téèyàn bá ń gbé ní ilé tó jẹ́ pé àwọn ọkùnrin bá wà sáwọn akéèbo ara wọn dáadáa tó ṣe pé ojú èèyàn wà mọ́ ti kò ń gẹ ibi tí wọ́n ní ìhòòhò ara ọkùnrin ti bẹ̀rẹ̀ tí ó ṣe pé bóyá ọmọ kẹsẹ̀ ẹlẹ́fun yàn. ẹlẹ́ẹ̀kejì wá ni kí kéèyàn máa lo pẹ̀fúùmù tó bá ní ọtí nǹkan kan nínú tó máa ń fọ akọ sára àwọn ingredients rẹ̀ hmm. àbí kírìmù ṣé kò sí láìsí dẹ́pẹ̀ ká máa lò. ọjọ́ mo wá gbọ́ bèrè ọ̀pọ̀ síta mo fẹ́ bèrè nípa pé obìnrin tí ẹ pé wọ́n san owó pàtàkì fún hmm. tó torí pé bóyá ó lóyún tó bóyá ọjọ́ tí ó wá fẹ́ tó bímọ tá a fẹ́ ṣe kó mọ ọmọ náà wá ní pé kó hàn pé wọ́n sọ yìí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé irú ọmọ bẹ́ẹ̀ pé ọmọ tó ṣe kí n torí pé sáàsì ti sọ̀rọ̀ nípa rẹ̀ rí pé ó dàbí ọmọ yẹn ọmọ náà ni hmm. àti wọ́n á ní ṣé tó bá padà bí àwọn ọmọ lé ọmọ yẹn ṣé ọmọ ọmọ àwọn ọmọ tó kù yẹn náà ọmọ dìnnà ṣé sì bí ìgbìyànjú so. ọ̀dà alhamdulilayi wọ́n ní táwọn máa ń gbélé táwọn ọkùnrin sì pọ̀ ń bẹ̀ lábẹ́ hmm. ìgbà tí wọ́n fa sọ bo ibi tó jẹ́ ìhòòhò ọkùnrin lọ́wọ́ pójú èèyàn sá máa rí bẹ́ẹ̀ náà hmm. sòsé kìí ṣe pé èèyàn ń dẹ́ṣẹ̀ èèyàn ń dẹ́ṣẹ̀ gidi báyìí dé ṣe pọkọ rẹ ló ń wò hmm. àwọn ọkùnrin ọlọ́kùnrin ló ń wò ṣé bọ́lá ń sọ pé kul lil mu'minina yaghuddu absarahum wa yahfazu furujahum yaghuddu min abasarihim wa yahfadhu furujahum àwọn ọkùnrin kullil mu'minina yaghuddu min abasarihim wa yahfadhu furujahum ọlọ́run sì sọ pé àwọn obìnrin náà yaghuddna min abasarihinna wa yahfadhna furujahun káwọn náà rẹ̀ ju wọn lẹ̀ àtọkùnrin àtobìnrin rẹ̀ ju yín lẹ̀ sọ̀gí ló dé tó ọmọ wà àwọn ọkùnrin tí ó fi jẹ́ pójú rẹ̀ ń bọ́ síbi tí ó yẹ bọ́ sí lẹ́yìn náà ilé tó bá ti jẹ́lé àdàlú ẹ̀wà tó yẹ pé irú wa ògiri wa ni àwọn ọkùnrin ọlọ́kùnrin kún bẹ́ẹ̀ àwọn obìnrin olóbìnrin náà kún bẹ́ẹ̀ so ẹ máa bẹ́ẹ̀ sì máa gbèrú léyìn tí òfin ní di wípé aburú àtàìdá eléyìí tó lọ́n ṣe léwọ̀ yóò máa ṣẹlẹ̀ ní rubẹ̀yìn so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n á ní dá máa ń lo lọ́fíńdà eléyìí tó ní alkohol nínú báwo ni eléyìí tó dọ́gba òun náà ni pé inshàlá alkohol tó wà nínú lọ́fíńdà yẹn kò sọ di ẹ̀gbin so jíjẹ̀gbin rẹ̀ yóò máa jẹ́ najasatun ma'nawiyya hmm. ẹ̀gbin tó ṣe pé kò ṣe fojú rí ni hmm. so gẹ́gẹ́ bí ọlọ́run sọ pé innamal mushrikuna najasun wípé àwọn ọ̀sẹ̀ bọ ẹ̀gbin ni wọ́n kò túmọ̀ sí pé tó bá sálù àlá tán tí wàá àti ẹni tọ́jọ́ ṣẹ̀bọ tẹ́ ẹ bá wá bá wọ́ọ̀lọ̀ tún àlọ́ àlá ṣe lókun ìgbà tó bá rí tọ̀ lọ́wọ́ rẹ̀ hmm. ò nídìí láti lọ́ọ́ fọwọ́ rẹ̀ so wọ́n á ní obìnrin tí ó jẹ́ kó ti bímọ fọ́kọ láì jẹ́ pé wọ́n san sọ̀dáàkì rẹ̀ eléyìí ẹgbẹ́ nǹkan pamọ́ fún nǹkan ni. so ẹ sọ pé obìnrin tó bímọ fọkùnrin látàrí wọn ṣe zina. ṣe hmm. bá bímọ fẹ́nìkan látàrí pé ṣe zina wọ́n á ní irú ọmọ yẹn ọmọ zina ni wọ́n ní ọmọ jẹ́. Hmm. so tó bá kí wọ́n so igi lọ́jọ́ tí wọ́n ń ṣe àkíkọ̀ ọmọ hmm. tí ọmọ tó bá bí lẹ́yìn rẹ̀ ṣé àwọn oníjọ́ máa zìnà bẹ́ẹ̀ ni wọn oníjọ́ máa zìnà tó bá kí wọ́n so igi bó ti tọ́ àti bó ti ṣe yẹ hmm. báwo ni bó sì ṣe tọ́ àti bó ti ṣe yẹ náà ni pé yóò jẹ́ pé bàbá bàbá tó bí ọmọbìnrin yẹn ló fi lọ́kọ hmm. abẹ́ni tí bàbá ní kọ́ lọ sojú òun òun ni fi lọ́kọ so kò sí bùkátà kó jẹ́ pé lé ọkọ lẹ́tì máa so igi hmm. ọ̀dọ̀ bàbá náà lẹ́ẹ̀ lọ bàbá yìí ṣe ìwé tí wọ́n kọ sísàlẹ̀ ìwé footnote torí tá a bá ra àwé nísìn ẹ rí i pé dèmẹ́ǹdèmẹ́ ìwé là máa kà hmm. kì ṣe footnote ẹ̀ka láàrin lẹ́ẹ̀mọ́ gbójú wo footnote hmm. ẹ wá fẹ́ sọ bàbá di àtẹ̀mẹ́rẹ̀ hmm. ẹ̀ á ní bàbá tó bí ìyàwó kọ́ máa tún bọ̀ nílé ọkọ kọ́ wá fọmọ lọ́kọ ìdínú dẹ́fìrí pé ọ̀pọ̀lọpọ̀ ọrú yìí bá ń tán so náà kìí ṣe yìgì lábẹ́ òfin ọlọ́run o nítorí pé ìgbà tẹ́ fẹ́ so yìgì yẹn bàbá ò sí ń aṣojú bàbá ò sí ń ẹ̀ ń dáhùn náà máa sọ ni pé sáwọn tá a fẹ́ náà látún lọ bá wọn ṣèbá àlọ ẹ̀kọ́ wọn bá mm. nítorí ẹ̀ àfa kankan lè dúró pé a ti so igi kí ló ń so mm. kí ló ń so ta ló fi fún mm. so a gbọ́dọ̀ rí bàbá ìyàwó bàbá ìyàwó ó ṣe kókó ọkọ tó fẹ́ fẹ́yàwó ó pàtàkì ẹlẹ́rìí méjì wọn ò ṣe é má rí tọ́ba ti ráwọn ilé kìí ṣe dandan kí ìyàwó gan jókòó mbẹ. so bàbá ló ń fi ọmọ òun fún ọkùnrin yìí níyàwó ọkùnrin náà sì ló ń gbà á níyàwó so ó sì lóun san sọdá kì í yé báyìí hmm. so ọmọ sì lóun ń faramọ́ tí òun lọ́rùn ẹlẹ́rìí méjì jẹ́rìí sí lọ́ba tán so eléyìí ni bí a ti ṣe máa so igi hmm. àbùkátà bàbá ọkọ níbi tí wọ́n ń so igi ọlọ́run forí sí ọlọ́run forí sí level làwọn wà hmm. kìí ṣe pé àwọn á lọ fìyàwó lé bàbá ọkọ lọ́wọ́ àwọn àní bàbá ẹ̀yin kẹ́ ẹ fi fọ́ọ̀mù ẹ̀yin wọ́n àti ṣe pé ń gbá bọ́ọ̀lù <laughs> so ẹni tó fẹ́ fẹ́yàwó òun lẹni tí wọ́n fọmọ fún ìsìláàmù ò sì sọ pé kẹ́ ẹ fà lọ́wọ́ kẹ́ ẹ fi lẹ́nìkan lọ́wọ́ má ti sọ ọmọ wọ́. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. plus two three four zero eight. ẹ ọmọ tí wá bí tí so igi bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àwọn oníjọ máa zina ma. Mm. ṣùgbọ́n ìsìláàmù fi yé wa pé táwọn kan bá ti kọ́kọ́ ṣe zina táwọn aláwọn fẹ́ so igi àkọ́kọ́ ẹ̀ gbọ́dọ̀ so igi nù oyún ẹlẹ́kejì wọ́n fi àbámọ̀ tí wọ́n kó hàn Hmm. yóò hàn dáadáa lórí zina àkọ́kọ́ tí wọ́n ṣe hmm. ẹ̀yìn wá gbà náà ni bàbá tó wá gbà pé wọ́n fọmọ fún tó bá hmm. wù ọmọ rẹ̀ láti fẹ́. hello. láàlẹ́kọ̀. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. akọ́lá jimá. ẹ ṣe o. aláwọ̀ jẹ́ àkọ́kọ́ rẹ̀. àmín orúkọ mi ni Sherifat Abdulsalam látòkè wẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́. ìbéèrè yín màmá. ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ní orí ọ̀rọ̀ yìí náà ni a rí i pé àwọn míì wà tó pé ọkọ wà ní ilẹ̀ haúsá ìyàwó wà lógbómọ̀ṣọ́ látògbómọ̀ṣọ́ iná wọn wá ti so ìdìbò ń yà mí ọkọ ò ní sí ń bẹ̀ lẹ́yìn ìgbéyàwó náà so ni wọ́n fẹ́ béèrè. alhamdulilayi kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run pé tọkọ gan ọba sí ń bẹ̀ hmm. ó lè fẹ́ nìkan ṣaṣojú ṣaṣojú hmm. rẹ bá ti bá gbàyàwó fún un yóò ní mo gbà á fún lágbájá níyàwó hmm. kì í ṣe pé mo gbà á mo gbà tí o bá sọjá gan léde yorùbá lẹ́yìn kan wá pé mo gbà á kíni kíni tá a gbọ́ yìí ẹ bá gbà fún rẹ ni <laughs> so àmì tó wá ní mo gbà á fún lágbájá tí mò ń ṣàṣojú fún hmm. so bẹ́ẹ̀ náà ni bàbá bàbá náà lè mẹ́sìn ń bẹ̀ kọ́fẹ́ nìkan ṣàṣojú hmm. pé mo fi lágbájá yìí fún tàmẹ̀dùn níyàwó lórúkọ bàbá rẹ̀ hmm. so olóhùn sí ló ń gbà á níyàwó hmm. ṣe eléyìí jẹ bó ṣe ẹ gẹ́gẹ́ ni pé kò sí tó ṣòro nù ká sọ yìgì kí ló dé táwọn apáti tá à ní ṣe tọ́ pé zina láàmú ọgbọ́n pé ń ṣẹlẹ̀. láyé láyé lẹ́la hello. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ ibi ẹ ti ń pè. abdulsalam abdulkadir mi láti Ìbàdàn. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé téèyàn bá jẹun tó ń gbé ní masjid. Hmm ṣé èèyàn lè lo àsọpẹ́ntúntì láti lè béèrè pé nǹkan òun sọnù ní mọ́ṣáláṣí tó bá jẹ́ pé bóyá kò kò rí bẹ́ẹ̀ bóyá èèyàn àgbẹ̀yìn tó gbé ní mọ́jú ṣé wọ́n lè béèrè níta mosque yàtọ̀ ní sínú mosque pé àwọn wá nǹkan táwọn sọ nínú mosque. ìbéèrè kejì mm-hmm. ó ní pé ẹnìkan ní pé òun gbọ́ àdìsí kan bóun ka àdìsí pé ó mọ̀ ọdẹ aláàánú pé ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ fún alábìsọ̀lá rẹ̀ sàǹjọ́ kan nígbà tí mo bì ìyẹn lè jẹ́ ìṣe téèyàn fi bẹ̀rẹ̀ fún àwọn afá abẹ́lé mi. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ hmm. èèyàn ń gbé mọ́ṣáláṣí àbẹ́yàn gbé mọ́ṣáláṣí hmm. ẹnikẹ́ni tí nǹkan bá sọnù fún nínú mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ fi wẹ́ lọ. Hmm anabi sallallahu alayhi wa sallam ó ní tẹ́ ẹ bá rẹ́ni tó fi wẹ́lọ̀ nǹkan rẹ̀ tó sọnù nínú mọ́ṣáláṣí ẹ sọ fún pọ́lọ́ òní jórí. Hmm. sọ eléyìí túmọ̀ sí pé àtẹ̀ntì ń gbé mọ́ṣáláṣí àtẹ̀ntì ò gbé mọ́ṣáláṣí àìfi nǹkan wẹ́lọ̀ nínú mọ́ṣáláṣí. Hmm. lẹ́yìn náà kí ló fẹ́ mú yàn máa gbé mọ́ṣáláṣí. Hmm. nígbà tí èsì pélé tán láyé mọ́ṣáláṣí kì í sòtẹ́ẹ̀lì so ilé ìjọsìn ni mọ́ṣáláṣí. ẹ mọ̀ pé tá à ń bá ń gbénu mọ́ṣáláṣí gbogbo àwọn nǹkan míì tá a máa ń ṣe sínú ilé wa mm. tí ò yẹ ká fi lọ ilé ọlọ́run ní ọ̀sẹ̀lẹ̀ mm. ẹ rí i pé ó kéré jù ọ́ máa so nínú mọ́ṣáláṣí mm. bákan náà nínú mọ́ṣáláṣí tó wà tọ́lọ́run bá fi à ń tọ̀ ọ́ lé ṣàdánwò fún yẹn ọ́ máa tọ̀ ọ́ lé lọ́pọ̀lọpọ̀ gbà ọ́ máa fọ́ mm-hmm. bákan náà nínú mọ́ṣáláṣí tó wà yẹn ó lè síntọ̀ tó síntọ̀ sínú mọ́ṣáláṣí ẹlòmíràn fọkùn yóò fi rẹ́ mọ́ṣáláṣí tó gbogbo irú àwọn nǹkan yẹn kò kò pé kókó tí ẹ bá mú rárá. Hmm, kò bá mu rárá ẹ wọn tún kó búrọ́ọ̀ṣì àtàwọn ọṣẹ ìfọnu wọn kò sójú wíńdò wọn kò sí ah, mọ́ṣáláṣí ilé ọlọ́run àná nànà nà tó bá yẹ pé ẹnìkan rìnrìn àjò so ìrìn wa ka mọ́ pé lálẹ́ kò ríbi tí ó forí sin kò sí àfihàn mọ́ṣáláṣí alẹ́ gba láì kó sùn dàárọ̀ kó sì máa lọ hmm. so a mọ̀ pé ìbẹ̀lẹ̀ mi ń sùn permanently wọ́n tẹ̀ ní wọ́n ń sanwó sùn mọ́ṣáláṣí ní láwọn ìlú kan ah, ah. so kọ̀tọ́kọ̀tọ̀nà kọ̀tọ́kọ̀tọ̀nà hmm. bí tí wùlò kéré ma so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọn á ní báwọn gbọ́ pé rúmọ̀rù kúnlẹ̀ fànàbì ń ń bẹ̀ pé ló ti kúnlẹ̀ fún kò síbi tá ànàbì sọ̀rọ̀ àti ti gbà ọmọ fún o hmm. tó bá pé dẹ́n sọ wọn náà ní jíjókòó lórí so Abubakar ṣe bẹ́ẹ̀ rí hmm. Abubakar ṣe bẹ́ẹ̀ nítorí kìí ṣe kó kúnlẹ̀ fànàbì hmm. ìgbà tí Abubakar fẹjọ́ Umar sùn pé Umar sẹ́wọ̀n òun sì bẹ òun sẹ Umar òun sì bẹ Umar kó forí jẹun ṣùgbọ́n kọ̀ ojú anabi bá yí padà. ìgbé yaghfirullahu laka ya Aba Bakr yaghfirullahu laka ya Aba Bakr hmm. yaghfirullahu laka ya Aba Bakr ọlọ́run forí jẹun Abubakar ọlọ́run forí jẹun Abubakar ọlọ́run forí jẹun Abubakar Umar náà bá tọpasẹ̀ rẹ̀ wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam hmm. ọba ń bẹ̀ abubakar bá jókòó lórí orúnkún rẹ̀ torí pé ìbínú tànàbí ń bí ọ̀ka abubakar láyà pọ́lọ́mọ́mọ́jẹ́ umar pọ́lọ́mọ́jẹ́ sórí ibú lónìí hmm. kó sì wá lọ jásí pé mi ni mo fà á fún un hmm. so kìí ṣe pé ń bí ànábì hmm. pé tí wọn bá ti wá fẹ́ bí ànábì yóò kúnlẹ̀ ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ànábì sallallahu alaihi wasallam tún sọ pé mi ní kò láyè mi lónìí kẹ́sì bí béèrè kan àfi kí n dáhùn so ibẹ̀ ni wọ́n ti ń sa àwọn ìbéèrè oríṣiríṣi ọ̀rọ̀ tá ànábì sọ yẹn ka Umar láyà ni Umar bá jókòó lórí orúnkún rẹ̀ hmm. so lọ́wọ́n ní lọ́dọ̀ àwọn Lárúbá tọ́rọ̀ bá kà hmm. wọ́n láyà náà máa ń jókòó lórí orúnkún wa hmm. so ẹ sì mọ̀ pé Suratul Jathiyah òun náà ń bẹ nínú Al-Qur'ani sákùnlẹ̀ fọlọ́njọ́ gbèǹde <laughs> kullu ummatin jathiyah ẹ rí i pé gbogbo àlùmọ̀ pátá wọ́n jókòó lórí orúnkún wa padà ẹ jẹ́ á mú ìpè bíi mélòó kan sí ká tó máa lọ ẹ lọ́wọ́ ìyá ẹ lọ́wọ́ a ó ti rí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí ìwòmí wọ Facebook ah, ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa ṣí ààrẹ káàkiri o bákan náà kẹtù máa fọ́lọ̀ rẹ̀ pẹ̀lú kẹsì máa láìkẹ́ ẹ lọ́kọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. Nàá. Kí ni ìbéèrè yín? Ọgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ wípé Jasdin pé bàbá rẹ̀ kú sójú ogun bàbá rẹ̀ gba àwọn gbèsè kan. Wọ́n á ní nígbà tí àwọn tí wọ́n ṣe fún ọ̀gá ìjọ àtàwọn òbí gba ìjìyàn. Hello, hello, hello. Jasdin là gbọ́ pé wọ́n lànà bí ní kọlọ kó jọ. Hello. hello. hello. hello kí ni ìbéèrè gangan torí ọjọ́ ti lọ àti fẹ́ máa lọlé kí ni ìbéèrè gangan. tóun ní bàbá rẹ jẹ ní àbíjà tí ń lọ jẹ wọn ní gbèsè àwọn tó ń san gbèsè. kò sí wàhálà dábìnú ló fi san gbèsè o. Hmm. ọjà bó ṣe lọ. náà ẹ̀yà eléyìí náà ti rè ẹ jẹ́ ká mú bí ìpè ẹyọ kan sí kó tó di pé àmọ́ lọ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni mariam láti ìlú àpamọ́ ìlú ìlú lọ́sọ̀ọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ṣe kí ìyàtọ̀ sí àwọn ọmọ wà lálẹ́ ìṣàkóso aláìsí. wọ́n wá kówó sí ọmọ kan lọ́wọ́ ọmọ yìí ta kówó yìí sọ́wọ́. wọ́n á fi sábà mi ṣètò ìyá àgbàdà aláìsí. ṣé ọmọ tá kówó sí náà tó ọmọ kan yòókù rẹ ní àdúgbò ni ó ti ṣe owó tí wọn kó sí lọ́wọ́ tó jẹ́ ti bàbá rẹ̀ kìí sùn nìkan ló ní owó bàbá rẹ̀ wọ́n fi kúngún tí wọ́n pín ẹlẹ́yìn hmm. ìjà bó ṣe jẹ́. naam jazakumullahu khairan sheikh ọlọ́ọ̀bá yóò jẹ́ ká rí yín pẹ́ látàrí dára lójú pọ̀n ẹ̀sìn islam ọlọ́ọ̀bá yóò bá fún yín ní ẹ̀mí gígùn tí ó péye àti àlàáfíà tí ó dópin dórí ògóńgó bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ti tọ́jẹ́ pé àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kó bá fi san lẹ́sàn lórí láyé ń bí àtìlọ́jọ́ àgbéǹdẹ̀lì kíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógún àṣọ tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá jazakumullahu khairan sheikh ọlọ́ọ̀bá yóò bá a fún yín ní husn lè khotima ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ́ kó orin wá láti òkè àdó akíntọ́lá jazakumullahu khairan ọ̀làdùnní bèlò ló kọ̀ mí tí ẹ bá láwọn ìbéèrè kan àbí kejì ẹ má fi sórí plus two ẹ má fi sórí zero nine zero five one six four five four three eight o orí zero eight zero eight three two nine three eight nine six ó náà ní kẹ́ máa fi ṣọwọ́ sí ọ̀làdùnní bèlò ló kọ̀ tèmi títí ọjọ́ mẹ́jọ ìní táwọn pàdé pọ̀ ní mọ̀ọ́dẹ́gbére fún wa pé sálámù aleykum wa rahmatullahi wa barakatuh.